Lovely and edible signature. Benama creates on Point Sounds Pro. Official media part. Fresh 105.9 FM. Ibadan. Why, why, while I leave concert tour. An experience you will never recover from. Uncle Dentist, wetin be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they dey use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pains will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula go help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Ah! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. An exciting day at school begins with breakfast plus Peak 456 growing up milk fortified with DHA to support brain development. Grow up strong and smart with Peak 456 growing up milk every day. Ṣe ìrántí ayọ̀ tí ó kún ọkàn rẹ nígbà tí o bí ọmọ tuntun làǹtìlanti. fojú inú wo ayọ̀ ńlá fúnni lágbára tí ìròyìn ìbí àkọ́bí ọmọ ọmọ rẹ̀ mú wá. ǹjẹ́ o lè ro ìfọkànbalẹ̀ tí ó wá pẹ̀lú ìdánilójú pé ìyá ìkókó àti ọmọ rẹ̀ ti tún sùn láyọ̀ àti àlàáfíà ní alalẹ́. bẹ́ẹ̀ni irú ìdánilójú báyìí ló wá pẹ̀lú mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún oríṣiríṣi ìwọ̀n ara. pẹ̀lú ètò ra ohun tí ó tọ́ fún ọ o lè ra mátrasì tí ó dára má kàn ra mátrasì ṣá. gbìyànjú kí o ra mátrasì Vitafoam tí a ṣe láṣepé fún ìwọ̀n ara rẹ láti ọwọ́ àwọn alágbàtà wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àbí kí o kàn sí wa ní ilé ìtajà wa ní www.vitafoamng.com láti ra èyíkéyìí mátrasì Vitafoam tí o bá fẹ́ Vitafoam fún ìgbé ayé tó lárinrin. òjò ni yóò fi rọ̀ kéèké ṣèbí kájọ máa gbé pọ̀ ló lè dá o jọ̀wọ́ yẹn. excuse. I body do kung fu. You know, say Pinelo be fine. Oh. She do me one by two, yeah. Onye mo aki alcohol. Now you my shaggy shaggy all. Oh. My eye on the turn, I on the follow. Now she catch me. If you Ilola nílé mi, ilé aláyọ̀, jọ̀wọ́ jájọ́ máa lè kó. Fresh FM tó kílẹ̀ falafala. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti gbọ́ àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé káàdì jọ̀gbọ́. Bóyá káàdì jọ̀gbọ́ ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí i ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n hmm. máa ń fi ọgbọ́n ṣe hmm. bí wọ́n bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ irú tí ọmọ ń ṣe fún ọ nísìn wọ́n lè ní bàbá John ẹjọ́ kí ní tẹ̀ lóhun tí ọba ṣẹ́kù o hmm. <laughs> tọ́ba sẹ́kù o wọ́n fọgbọ́n sọ tọ́ba sẹ́kù kí ló fẹ́. kí ló fẹ́ àwọn náà nílò àti sẹ́ béèrè pé ẹ mísà fálẹ́kì ẹ̀jọ́ kíní tẹ̀ ń tẹ̀ ń fi ṣe kíní yẹn tọ́ba sẹ́kù o. tọ́ba àkọ́ wa sẹ́kù. <laughs> wọ́n sọ fún ẹ pé tọ́ba sẹ́kù ọ̀dàkùn ẹ ah! fáwọn náà nù. ẹlòmíì mọ ọgbọ́n. àbí ẹlòmíì fẹ́ yáwó lọ ẹ̀ dákun ẹ ẹ ẹ bíi two thousand kan tẹ́ ẹ lò mọ́ àìló ti jẹ́ Ah, ah, kí náà kọ sówó la nílò ni. ọlọ́mọjọ ta pa òfẹ́ lómi ẹni ẹni tó five hundred naira kan tí o tí o tẹ́ sa ẹ ní one thousand kankan tó useless <laughs> tó useless ṣòwò tó. <laughs> o kò sówó kankan tó useless la yìí. lórí fifty naira lọ́dọ̀ mi. lórí naira kan ó useful ni gbogbo owó jẹ́ yusufu yìí jẹ́. ẹyẹ ìyá wa bò ní. ajá kí n bá abọ́ládé akínwá káàbọ̀ sí gbàgede ajá àbálẹ̀ òní ní hmm. ọjọ́ àlàmísì. bẹ́ẹ̀ni dákun kí n déètì òní náà èmi èyí ah. tètè rántí déètì january o. ó ku ìjọ́ mẹ́sàn-án tá a gbowó. owó mugun wo ní. zero ìwọ. Ah, owó eh. mugun wo nígbà kí èmi ò lówó di june òkè mi ó tó máa retí owó oṣù ní ìsìn di july gbogbo ẹ̀ lèmi ti gbà mọ́ twenty twenty one kọlọ̀ kó ṣàánú mi kọ́ yọ mínú ètí mọ̀ wáyé kọ́lọ̀ wọn yọ mínú ètí mọ̀ wáyé <laughs> ọlọ́run kan ní olùgbẹ́kẹ̀lé mi tó lè yọ mí. tọ́ ọ bá ti rọ ọjọ́ mẹ́sàn-án mọ́ ọ̀ǹdì tá a wà lónìí yóò dọ̀ di twenty five ara tọ̀dọ̀ yín láti mọ régi ẹ̀yin tẹ́ ẹ lówó oṣù <laughs> àbá sórí àwa tá a máa jókòó síbi tí wọ́n ti máa fún wa ní ìrètí pé ọjọ́ ọ̀la ọ̀dà motivation hmm. àwọn yóò mọ̀ pé oríṣiríṣi motivational speaker ló sì wà aláwọn motivational speaker tòótọ́ tó jẹ́ pé wọ́n ti débi ayọ̀ wọ́n ti débi ògo àmọ́ ọ̀nà tí a gbà dáàfin àṣeyọrí àwọn eléyìí máa ń yànnàná fún ará yòókù tó fẹ́ gbọ́ àwọn kan nu motivational category wọn kan nu. Mm àwọn motivational speaker sọnù kan wá wà tọjọ pé ẹni tí ọ̀dà aṣọ fún ni gan ọrùn ẹ̀ làwò kò sáṣọ ọ̀rẹ́ lọ́rùn ẹ̀ hmm. bẹ́ẹ̀ wọ́n sì. ẹni tí ń gbá yẹn nímọ̀ràn yìí pé lágbájá kìíní báyìí ni kò ṣe òun gangan ẹlúlu ẹ̀ àbí nǹkan tó mógun kìíní ó ti wo tara rẹ̀ sànná. irú wọn ni wọn pé hmm. if you can endure Hmm. You will move mountains. Hmm. <laughs> if you believe, okay. <laughs> heaven will fall. Resilience. Eh, resilience. Doggedness. Eh, Endurance. I started I started my this business ministry. empire with <laughs> just one thousand naira. how? <laughs> àwọn oní tíọ́rì àwọn theoretical motivational speaker ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ó fi motivation sọnù tí ọ̀ practical ẹ má jẹ́ fi hàn yín lè mọ̀ o ìyàn kẹ́yìn náà máa ní ha ah, ẹni yẹn bẹ̀rẹ̀ e, business ẹ̀ fàyẹ̀ wí one thousand. E, e, èèyàn nù. <laughs> ọlọ́run yọkọ̀ gbogbo wa mọ̀ ṣe. àwa dúpẹ́ o kètèkètè lẹ̀ ń wò wá láàárọ̀ tí ò ní o ti já sọpẹ́ bí o kọ ọmọ ọlọ́mọ o ti já sọpẹ́ torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe jẹ́ ká sinmi hmm. àwa gẹ́gẹ́ náà ẹ̀ wò ara wa ò balẹ̀ asùn asùn tì àwọn èèyàn wa yìí ṣá báwo ni wọ́n ṣe máa gbọ́ wa báwo ni wọ́n ṣe máa wò wá lórí ayélujára ó ti gbéra sọnù o. Facebook padà o. ogun tó ti ṣẹ́ kò tó gbérí mọ́ ibi tó bá sì kù sí torí torí yín mm. gbogbo tó gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ tẹ́ ń béèrè pé kí là á dé lójú òpó ìkànnì ayélujára torí yín làwọn torí yín mm. àwọn ẹnjìníà wa àti kábàdàbò wọn lónìí rẹpẹtẹ ẹ bá fani gbólóhùn lórí ọ̀rọ̀ ẹ bá fani gbólóhùn lórí wọn sì ti ṣe ẹ mọ̀ bọ̀ báyìí ẹ jẹ́ mm. àjọwọ́ kọ ayọ̀ yìí Fresh FM Ibadan at Fresh FM Ibadan. lójú òpó Facebook live live if you believe say amen <laughs> you can move mountain. <laughs> adúpẹ́ àná. ẹ já lọ sójú àjàbalẹ̀ wa lónìí tí àwọn ọmọ wa ti ẹ wọ́n ṣe iṣẹ́ tá a rán wọn wọn ò sì dojú ti iṣẹ́ ìránṣẹ́. wọn àdúró ojú ojú ti wọn àdúpẹ́tẹ́ òdojú àdúrà ti mí. wọn ò tó dojú ti fa. <laughs> ọ̀hún gbọ́dọ̀ ah, ah, ifá yìí ṣe ké. ifá sọ ó ti ẹ̀tẹ́ nìkan lẹ́nìkan bá pè mí jò ní ìmọ̀ èso kan tá a ti tẹ́gbẹ́ ẹ wo àwọn èèyàn tó ṣe pẹ́ mi òkùnkùn náà máa tún sọ̀rọ̀ tó jọmọ fá náà máa tún sọ̀rọ̀ tó mọ kí ni jẹ́sẹ̀ ṣe. ege mo ní ẹni o ti tán o ti tán láàyè bó làwọn ẹlòmíì ṣe máa ronú oh jinlẹ̀ náà kẹ ẹ sọ wípé kò sí ntọ́jọmọ́ nǹkan àti máa ṣe bọ̀ kò sí ntọ́jọmọ́ ìṣẹ̀ṣe. Ah ìbájìnyìnyìn ìbámọ́gbọ́rọ̀ gan. ọ̀rọ̀ unu. ọ̀rọ̀ unu. ọ̀rọ̀ unu. ọlọ́run àdúpẹ́ lánàá àwọn ọmọ wa wọn pitú méje tí àwọn arákùnrin tí wọ́n sọ pé àwọn ń wá kú káwọn wá dogs tí wọ́n wá láti orílẹ̀-èdè Guinea-Bissau kò bizabiza fún Bissau lánàá. kò Bissau. àtọ̀. Ah, àmọ́ ọlọ́run kọ́ mọ̀ jẹ́ kẹ́ ronú kú mọ́ láyé yín ẹ ẹ kú wọ́n lù yàn kò pé kéèyàn ó àti lu lù yín nù. kí wọ́n tún lè ba ara ara gba ìyá mi lọ́jọ́ mi torí ìyá kò tẹ́ ẹ jẹ lọ́wọ́ wa. bí bá pín wọn mọ́ wọn ò ní ẹjọ́. wọ́n họ ni pé ẹ mọ̀ jà kú. <laughs> ẹ mọ̀ jà bọ́ sọ́wọ́ wọn ọmọ igun ẹ dákun ẹ tún wá pín. my god ìwé ìròyìn mẹ́rin hmm. The Punch, Vanguard, Daily Sun àti ìwé ìròyìn Nigerian Tribune kí ni nǹkan tí wọ́n kọ sójú àwọn ìwé ní òwúrọ̀ ti òní hmm. ẹ jẹ́ ká wò Lai ah, ó tún jọ mẹ́ta o Lai Muhammed sọ̀rọ̀ hmm, níta gbangba ìwé ìròyìn Nigerian Tribune. Hmm. <laughs> bàbá ní kí n tó tún sọ nǹkan kan lórí subsidy removal <laughs> ẹ jẹ́ kí kí n bá fanigbólóhùn <laughs> kí n bá àwọn relevant agencies ẹ jẹ́ n bá wọn sọ̀rọ̀ èwo lẹ fẹ́ ṣe kọ́mọ̀ jẹ́ pé mi ní tò sọ̀rọ̀ níìsín tí wọ́n ní mo tún gbèsè mi dé o. àbí àbí. etí bàbá láì tọ́sọ̀ wájú wẹ́rù yìí náà. Ah, kí ni wọ́n pè ní tension lálàáfíà bá fẹ́ sàn ní jẹ́ tension ṣé bẹ́ẹ̀ ni i got it bẹ́ẹ̀ni. if you don't get it forget it. yes. ojú ìwé àkọ́kọ́ Vanguard ni wọ́n kọ sí wọ́n ní convention ẹgbẹ́ APC ti fẹ́ fàṣọnù o fún ìdí èyí wọ́n ní tẹ́ńsán tí ó ti gbilẹ̀ ní gunbẹ̀hún iléeṣẹ́ ọlọ́pàá tí a sẹkítírì àti APC pé ọ̀fọ́n kankan ò gbọ́dọ̀ fèrò nàgbà ìta gbangba Vanguard ni wọ́n kọ ilé yìí sí o. ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ti sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìjínigbé lójú òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ Èkó wá sílùú Ìbàdàn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó tún à ń ṣẹlẹ̀ ní gbamagbama hmm. Afẹ́nifẹ́re wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Hmm. bákan náà o mò ń wo ìròyìn níwájú ìta gbangba ti Nigerian Tribune níbi tí wọ́n ti sọ wípé ìpínlẹ̀ Èkó wọ́n tún ti lọ sílẹ̀ Amẹ́ríkà wọ́n fẹ́ ra àwọn ọkọ̀ ojú irin reluwé tuntun pé èyí tí ọmọ yóò mọ̀ fò bí àṣà ni fíàm fíàm hmm. lójú òpópónà ìtí a sọ nù hmm, wọn ní spíìdì rẹ̀ ó le tí wọ́n bá gbèdé e tán wọ́n yàwòrán sanwó àtàwọn tí wọ́n jọ lọ sí ọ̀hún. ire ó kárí o. àmì o. ẹyin ọ̀rọ̀ kan tí aṣíwájú Bọ́lá Tinubu sọ pé àwọn káàdì olùdìbò kan ó ti lùgùdẹ̀ ó ti expire tájọ INEC sì dá wọn lóhùn pé a kí ló ṣe yín tẹ̀ ẹ́ sọ báyìí náà kí ló ṣe yín tẹ̀ ẹ́ ṣe báyìí kò sí káàdì olùdìbò PVC kankan tó expire o ntí àjọ INEC fi dá Tinubu lóhùn àmọ́ àwọn ìwé ìròyìn kan wá gbé níbi tí aṣíwájú Tinubu ti sọ pé ah sorry sọ́yì ẹ má bínú pé àwọn ṣàṣìṣe sọ̀rọ̀ ni ìròyìn ń bẹ níta gbangba the punch. Nnamdi Kanu ẹni tí í ṣe olórí àwọn ikọ̀ IPOB wọ́n ní ó dá ìjọba àpapọ̀ ó dá wọn lágbálẹ̀ ó sì <laughs> ẹ wò ó wọ́n ní ilé ẹjọ́ ti pàṣẹ o fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n san one billion naira fún Nnamdi Kanu kí wọ́n sì bẹ́ẹ̀ wípé a tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ hmm. ọwọ́ ìjọba àpapọ̀ ńlẹ̀ túurutu hmm. nílé ẹjọ́. Hmm. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ Nnamdi Kanu wọ́n ní adájọ́ nílé ẹjọ́ lánàá <clears throat> mo rò pa Àbújá ilé ẹjọ́ méjì ni ẹjọ́ ti wá ọ̀tọ̀ ní one billion ọ̀tọ̀ ní onídàájọ́ tí wàá ń gbẹ́jọ́ Nnamdi Kanu lọ ní Àbújá ni wọ́n béèrè lọ́wọ́ àjọ aláàbò tọ́wọ́ wa ẹ wá ṣé kánú ọ̀làṣọ mi ṣe aṣọ tí mo ń wọ̀ wá ṣe yunifọ́ọ̀mù ni eh. bẹ́ẹ̀ bá gbé padà wá síwájú mi ẹ má jẹ́ ń ba aṣọ yìí lọ́rùn rẹ ẹ má jẹ́ ń ru aṣọ yìí gangan lọ́rùn ẹ hmm. wọ́n ní ntọ́ ilé yìí wọ́n bá dé ẹ mọ̀ gbọ́ inú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ bá ń pín gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá kun ẹran títí ẹ mọ́ gbàgbé ẹkun tòróǹro sọ́tọ̀ ni o hmm. torí òróǹro bẹ́ẹ̀ bá fún ní tiẹ̀ ó lè bẹ̀ràn jẹ́ o hmm. látàrí bẹ́ẹ̀ ṣe ń pípò fún ọdún twenty twenty three àwọn obìnrin ti dìde lórílẹ̀‐èdè nàìjíríà pé ẹ fáwọn náà nípò vp vice president bí ọ̀wọ̀ hmm. hmm. àwọn ìyá ti fọ̀n báyìí. Hmm. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ a lọ sí ìta gbangba ìwé ìròyìn punch bákan náà àtúnṣe sí àbá eléyìí tá a máa fi dìbò nílẹ̀ yìí àbá òfin tá a fi dìbò lẹ́yìn ọ̀rẹ́ yìn wọ́n ní irin kan rin irin kan sì tẹ̀ fún kan ó di irin jẹ́gẹ́dẹ́ senate wọ́n ti tẹríba fún buhari wọ́n ti fi àwọn nǹkan kan tí wọn ò fi sí inú àbá wọn ti padà fi ha ìròyìn fi ha ń bẹ níta gbangba punch fòrọ̀ òní o. ọ̀dà ẹ jẹ́ ká tún wo àwọn àkòrí tí ń bẹ nínú ìwé ìròyìn ní àárọ̀ tí ò ní ìròyìn tó fẹ́ fọra pé èyí tí mo wí tán níbi táwọn ìyá o àwọn ìyá ti ń béèrè pé àwọn fẹ́ gba ipò igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ìkan nínú ti Nigerian Tribune tí wọ́n sọ wípé bàbá afẹ́ babalọ́lá ó ti sọ̀rọ̀ wípé ìdí tó fi ẹ̀ka fún àwọn obìnrin ní àwọn ojúṣe ṣàǹkóṣàǹkó nídìí òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà inú ẹ̀yìn ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n sábà kọ sí Bello ti sọ̀rọ̀ láti Kogi Yahaya Bello gómìnà bẹ̀ ó ní èmi náà kéde pé mo fẹ́ díje nígbà tá a bá parí convention tán ni o inú ìwé hmm. ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí hmm. bákan náà iléeṣẹ́ ààrẹ wọ́n ti sọ ọ́ wípé owó epo kò lọ sí tírí o oh tu o kì í sí ọ̀ọ́dúnrún ó lé méjì náírà o presidency wọ́n ti sọ bẹ́ẹ̀. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ẹyin mo fẹ́ lọ sẹ̀yọ ṣé a lè lọ mo fẹ́ lọ sẹ̀yọ. bí kókó gbóná àràárọ̀ tó ọmọ mi náà ni wọ́n ní ọ̀kẹ́rẹ́ jẹyìn oṣù wa òun àjẹ làásù ẹ̀ mọ́ rojọ́ bí ike ògbé kókó mi ọ̀ rí bí èmi náà kọ́kọ́ sáré wọ̀ ni mo ṣe ń bọ̀ ni kókó gbóná ni. àti ẹ̀ wá jẹ́ kókó kan tó níláárí náà lọ mọ́ kò pọ́n dandan kókó ní sakarin à ń sọ̀rọ̀ nípa kókó kò sí sakarin láyé mọ́ irọ́ ni o agunmu ni agunmu ló téèyàn fún sí mọ́tì ẹ̀fẹ́ àwọn kan ṣe wọ́n tó bóyí pé ọ̀kẹ́ máa gbọ́kùnrin ó tó máa gun mu <laughs> kò sí tí wọ́n lè táwọn èèyàn lè wọ́n lè tí wọ́n lè kórìíra. oh my gosh. Ah ọ̀dà èmi fẹ́ lọ gbé nǹkan tó gbóná mu torí yín ni o ọyẹ ìpọ̀ àdúgbò ajá balẹ̀ ajá balẹ̀ lọ́nà mobile vigil ọjọ́ twenty twenty two bẹ́ẹ̀ ni ìsọjí alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa overseer doctor ea ojo jp túnbọ̀ wá sí the apostolic church nigeria ọjọ́ area headquarters ogutula junction arúlógún road ọjọ́ ìbàdàn friday january twenty one twenty twenty two ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di pé ìṣọ́òru máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ìṣọ́òru yìí yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin àwọn tí ọlọ́run máa lò overseer dr ea ojo jp general coordinator pastor jj ọfọ jp ọjọ́ area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr es awojide jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹ̀ lẹ́rìí túkàn lọ́dún yìí lórúkọ jésù oh boy na okada you carry yes oh. wetin happen to your car the mechanic wey dey our junction don spoil am e no get am at all why you con give una car to roadside mechanic shebi i don tell you say na service king make una dey trust with una car service king yes now. service king service king eh, Yeah, so service king na Baba for auto fixing We go make you enjoy your car like new without wahala Then be expert for engine work and repair The diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing be electrical work na any brand of car them they do with them different different ogbonge machines even sef service king they do body work like spray painting and baking service king they plot thirty-six beside bevi high school college crescent okeado ibadan. ibadan dem telephone na zero zero zero zero nine one three five three eight four. service king happy moto happy you. lọ́kẹ́lẹ́ ayọ̀nà fún gbogbo ayé operation seven two seven. pẹ̀lú Mama gbọ̀rọ̀ mi o. extraordinary restoration lẹ́yìn operation seven two seven tó ti dé. ọwọ́ ọ̀tún olúwa ti ṣiṣẹ́ ìyanu yóò kàn án. lọ́gán gbogbo òkólọ̀ rẹ yóò di ìmúpadàbọ̀ sípò. if you can be a partaker at operation seven to seven twenty twenty two edition the theme is extraordinary extraordinary restoration ìmúpadàbọ̀sípò àrà ọ̀tọ̀. What are you going through? Is it your business, your own, your children, All health challenges? With God of seven to seven, all things are possible. God says He will restore you to health and heal your wounds at seven to seven extraordinary restoration on Tuesday, 25th January 2022 at Dela Event and Conference Center, Elele Poly Road, opposite Gbaremu Market, Ibadan at 7 p.m. to 7 a.m. Ọjà àdúrà àgbáyé nípàdé seven to seven. Àwa tó máa ń nà kò jẹ́ fitafala torí arúgbó ọjọ́ máa máa ń kórè lé wa lọ́wọ́ falala falala ni. ìwọ náà má gbẹ̀yìn ní seven to seven lọ́jọ́ tuesday tó parí oṣù kínní ọdún twenty twenty two host is deborah of our generation pastor mrs ebolu olúwaṣeyí bákàrẹ jp your restoration is certain at seven to seven jesus aweti. Do you know that a major part of living a healthy lifestyle is eating healthy, organically grown food products? But as soon as people hear this, they start thinking about having to go to the farms. But guess what? You do not have to go through all that stress, as Rejoice Place Supermarket has made it much more easier for people in Ibadan and its environ to have access to organically grown, rich, and nutritious food products fresh from our farms and partner farms at affordable prices. We are your plug for different foodstuff ranging from plantain, yam, gari, red oil, ekupupa, elubo, iru, tomatoes, scotch bonnet, atarodo, cayenne pepper, tatashe, and so much more. You get to experience the village market theme every Saturday as Rejoice Place Village Market will be in full effect. Bring your kids to experience a village market setting with love from the fam. We are looking. located at number 42 Liberty Road by Bolaige bus stop, adjacent DB filling station, Ibadan. Call 0818 715 4256 or 0909 888 0153. Rejoice Place Supermarket. Healthy food, healthy lifestyle ẹ tún jẹ́ àjọ yìí kájọ fìyìn fẹ́ni tó nìyìn twenty four hours of praise nínú ilé ìjọsìn CAC arógúngbógunmi international ọjọ́ àlàmísì thursday twenty oṣù kínní ọdún tá a wà yìí ló máa wáyé títí di friday twenty one nínú ilé ìjọsìn wa lára àwọn olórin tí ó kọrin lájọ́ náà ni màmá bísí aláwìyé táíwò àti kẹ́hìndé adégbòdù bọ́lá ẹ̀ṣadà victoria adélèké bọ́lá sunshine dasola jésù vice ọlọ́run fúnmi praise larry fat gbẹ̀ngà grace táíwò àdùkẹ́ túndé àbáta living praise praise olórin tá a lè dárúkọ àjọ yìí ni ó gbogbo ènìyàn ó dínàjọ CAC arógun gbógunmi fẹ́ràn jésù bus stop olómi academy nìbàdàn arógun gbógunmi mass choir ni ó mọ kó gbogbo olórin sòdí bàbá wòlíì àti màmá wòlíì richard adébáyọ̀ christiana kọ́láwọlé jp ni ó mọ gbá gbogbo ènìyàn lálejò twenty four hours of praise tọdún yìí jehovah renet olúwa ń jọba ńlá kò rí ẹ̀ ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí baba ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ fly office tó wà success house seven up road olúyọlé main ring road ìbàdàn telephone zero eight eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú olúwa dáfídì sì wọ efodu ọ̀gbọ̀ àsìkò tó ti tó láti tẹ́ pẹpẹ yìí kájọ gbóhùn ọpẹ́ sókè káyé lóhùn àrò olóńgòrò juda mega praise twenty twenty two. àwọn àdàbọ̀ wọ́n tún sọ̀kalẹ̀ sí malete baptist church nígbà tójú orin yẹn bá ń rọ̀ látẹnu Yínká Ayéfẹ́lẹ́ láre tẹríba torí ṣe ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò mike abdul bísí aláwìyé bukola kíadé sẹ́ńwẹ́lẹ́ jésù babatunmi testimony jaga ajídá rárá elijah ti tún di ọlọ́run ò sọ bẹ́ẹ̀ dídè ní ọlá ọba yẹtúndí ààrẹ esther ìgbẹ́kẹ̀lé yomi ọlábísí adégbòdù twins kẹ́mi ológun ara bùkẹ́ ìbájọ́ wa káyọ̀dé oyè wọlé ìṣòro ayé mi àtọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí pẹ̀lú àwọn adẹ́rẹ́ pòṣónú bíi wòlíì àgbà mc remote nepa boys peter peteru mc acapella reverend kẹ́hìndé alábí lólùgbàlejò judah mega praise twenty twenty two àgbéjọpọ̀ orin yìí tàfùmọ̀ sọrí ọjọ́ bí ọmọwé yìí ń ká ayé fẹ́lẹ́ lọ́dọọdún monday ọjọ́ kọkànlélọ́gbọ̀n january thirty first ntọ́dún yìí ó wáyé látago mẹ́jọ àṣálẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ní malete baptist church ìdíodò challenge ìbàdàn bàbá ṣe jọ yìn láàmú gborí ọ̀tún má sì gbàgbé ọ̀fẹ́ ni kò sówó wọlé kàrí dájú pé wá pẹ̀lú nǹkan ìbomú judah mega praise twenty twenty two wo èso olè kọ́lé ti jésù. bàbá mo máa ṣọpẹ́ o mo tún wá ìyàn ó ṣe é bá. Hey! Because àti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ màdàmú. tí pọ́ǹpì àti bí akóredé. àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan. sẹ́yìn náà tó pọ̀ jù wẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì OB Concept developer that cares. ó lọ lọ́rùn mi ọlọ́run tó ń gbọ́ àdúrà oníbọ̀rẹ̀ ọlọ́run bẹ́tẹ̀lì fẹ́ ṣiṣẹ́ lọ́dún twenty twenty two pẹ̀lú àkòrí ìrànlọ́wọ́ àti àánú látòkè wá sunday ọjọ́ kẹtàlélógún ọdún twenty twenty two lè tó bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ òwúrọ̀ ètò ń tẹ̀síwájú ní monday twenty four sí friday twenty eight january twenty twenty two láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni ó farahàn níbẹ̀ gbogbo ènìyàn ẹ máa bọ̀ nínú ìjọ csc oníbọ̀rẹ̀ bẹ̀tà tó wà ládojúkọ ilé epo toyco adeleye lọ́pọ̀pọ̀nà lálùpọ̀ ń bàdàn a ó gbàdúrà a ó sì ké pe ọlọ́run oníbọ̀rẹ̀ pé ọlọ́run tó wà ní bẹ́tẹ́lì jẹ́ kí àánú àti ìrànlọ́wọ́ àtòkè wá dìde fún mi yóò sì rí bẹ́ẹ̀ ní orúkọ jésù wòlíì síkè olùwáyé ọmọ bàbá oníbú ọrẹ lólùgbàlejò see you there. bàbá oníbú ọrẹ. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Ẹ̀wò tẹ́rì confection wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí o lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìdàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. sílẹ̀kùn ọ́ yẹ. ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o, Mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. ẹlẹ́ ẹlẹ́ṣin jésù tún ti máa ṣiṣẹ́ agbára ọlọ́run moses ọlákójú fẹ́ ṣe ìyanu wọ́yà o. I know my Messiah coming látọjọ́ Wednesday twenty six bíi friday twenty eight january ni ọlọ́run yóò fi máa ṣiṣẹ́ agbára dásí ọ̀rọ̀ gbogbo aládùúwà fún ìgbẹ́dídé ìdáǹdè ìsọdínlá pẹ̀lú ìbújáde ògo látago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru csc agbára ọlọ́run ní ìgbani power house of peace district ní ṣe agbára ìtúsílẹ̀ fún ìgbẹ́dídé ojúkọ̀rọ̀jú ìtú ti máa ṣe pẹ̀lú ìfàmì òròyìn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè àtàwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú assembly pastor pastor johnson ibrahim district pastor ṣiṣẹ́ ránṣẹ́ sọ́nà superintendent peace zone prophet moses ayọ̀lágójú máa wà níbẹ̀ láti súre fún gbogbo ènìyàn tí a yóò sì máa fara lẹ́sẹ̀kẹsẹ̀ látọjọ́ wednesday twenty six the friday twenty eight january nínú ìjọ csc agbára ọlọ́run ní gbani power of peace district kìlómítà ten ìbàdàn alúpọ̀ ìwòta ẹlẹ́sìngólógbó bus stop ọlọ́sẹ̀ ìbàdàn i know my messiah coming ẹ̀rí ìbàdí àdúrà yìí máa pọ̀. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Ajabale, ajabale. à jẹ́ kí kinní wa sábẹ́ o kí a gbé jẹ́ kí n gbé instrumental wa sábẹ́ o ti débẹ̀ pa ọ̀ṣọ́ pa for sure. ọ̀yá ìjẹ́ ká mọ̀ lọ sí àárín gbùngbùn ajá balẹ̀ ìròyìn fún ti ọ̀rọ̀ yìí o agbo òṣèlú náà kọ́ ni a ti ṣẹ̀wọ́ ìbí hmm. ọ̀dà ẹ tẹ̀lé wa ká lọ ẹ jẹ́ ká nìṣó sójú ìwé kejì punch tó rọ̀ òní lórí àbá òfin tọrọ mọ́ ìlànà tí a fẹ́ máa fi dìbò nílẹ̀ yìí Electoral Act Amendment senate ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n ti padà tẹríba fún ààrẹ Muhammadu Buhari wọ́n ní abala kan tí ń dá wọ́ọ̀wù sílẹ̀ nínú òfin wọ́n ti ṣàtúnṣe sí o. wọ́n yọ kú o. Mm-hmm. Mm. ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí Senate àná òde yìí ti ṣe ọjọ́rú Wednesday ni wọ́n ní wọ́n mú abala kan eléyìí táwọn èèyàn ń wò pé ó yẹ kí ó nílò ó yẹ kó nílò àtúnṣe ńgbà wọn kọ́ taari àbá ààrẹ Buhari abala ìlànà ètò ìdìbò nílẹ̀ yìí wọ́n ní ńgbà ó sì ti di awuyewuye tí ààrẹ kọ́ tí wọ́n pa àwọn ò ní buwọ́ lù ú àwọn aṣòfin àgbà wọ́n padà pé bíríkótó pé bíríkótó láti tún pọ́n wọ́n sì <laughs> fi ha pé ọ̀dà ń tẹ́ ẹ pa àfìsí àfìsí èyí tẹ́ ẹ sì sọ pé ó yẹ ká ṣe àtúnṣe tàbí yọkò ayọ́ kí ó lè bá a nítumọ̀ àwọn igun aṣòfin méjèèjì láti igun Senate àti House of Representatives wọ́n ní wọ́n yọ abala bí tó sọ pé tipátipá ni ìlànà gbangba làṣáàtà ètò ìdìbò abẹ́nú gbọ́dọ̀ wà nínú ìwé òfin ilẹ̀ wa compulsory direct primaries wọ́n ti fàyọkò nínú àbá òfin tí à ń sọ yìí nígbàtí ilé sì sọ fún àwọn ẹgbẹ́ òṣèlú wípé wọ́n láǹfààní láti yàn láàrin direct àti indirect primaries ọwọ́ wọn ni eléyìí ń wà àmọ́ ńgbà tí senate ń tiwọn tí àwọn fi àti direct o àti indirect primaries o àwọn fi sí i. àti consensus bẹ́ẹ̀ ni àti pípanupọ̀. pípanupọ̀ lágbájá la fẹ́ lágbájá la fà á lẹ̀ bọ́bá ti wù yín ẹ̀ sera yín ìlànà tí a bó dénú ìlànà bọ́bá ti wù yín. ṣé ẹ sì mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí tẹ́lẹ̀ ìtọ́ba ilé jẹ̀mú ó ní ẹ lọ rè mójútó. Hmm. ṣé ẹ sì mọ̀ pé kó tó dìgbà yìí ni ogún mi tẹ̀mí ti ń ṣẹlẹ̀ láàrin iléeṣẹ́ ààrẹ àtàwọn igun aṣòfin méjèèjì pé ńgbà tó o ti ṣe ní tí mo pé o ṣeun èmi ò ní bọ́ọ̀lù táwọn aṣòfin náà sì sọ pé ah ńgbà tí o sì ti kọ̀ láti buwọ́lù á jẹ́ ká dáadáa mọ̀ pé ìwé òfin ó fààyè kálukú sílẹ̀ o nílànà kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálà àmọ́ ńgbà ọ́ dànà ìròyìn ti jàbí ìjìwọ̀ gbòòrò pé ìlú kángun kángun kángun eléyìí tá a mọ̀ bíi tí ó kángun sí lórí ọ̀rọ̀ yìí ó ti wá bí kángun sí o ilé ìgbìmọ̀ asòfin àgbà senate wọ́n ti káwọ́ sókè pé ẹ jẹ́ kí gbogbo nǹkan kó lọ ní serere wẹ̀rẹ̀rẹ̀ lórí àbá yìí akọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹwọ́ náà ni gbogbo kómìdè kómì ẹ má fi bí lẹ̀ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ọlọ́run ọ wà pẹ̀lú ẹ̀yin náà ẹ wá lọ sí ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ ìkànnì ayélujára Facebook Live Fresh FM ẹ bá wa ṣíà ẹ ẹ má dàjẹ ẹ ṣíà ẹ káàkiri àgbáńlá ayé hmm, ẹ jẹ́ ó thank you. all right lágbo tí òṣèlú bákan náà ìròyìn mọ́ńbẹ́ kan rèé nínú ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní àwọn ganniko tó gbébọn lọ́wọ́ ni wọ́n yọ ní kàṣàgbọ́à síbi ìpàdé wọ́ọ̀dù etí All Progressive Congress APC ní ìpínlẹ̀ Enugu tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní jẹ́jẹ́lẹ̀ wọ́n sì yìnbọn mọ́ èèyàn méjì hmm. wọ́n sì tún gbé méjì sá lọ hmm. ah, ah, ah, tí àwọn kan sì fi ara pa yànnàyànnà hmm. wọ́n ní ṣẹlẹ̀ ló wáyé ní wọ́ọ̀dù kan tí wọ́n mọ̀ pé wọ́tírì obeago akunawo ní Enugu South Local Government ní ìpínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ìjókòó láti parí aáwọ̀ kan tí ń bẹ láàrin wọn ni wọ́n jókòó jẹ́jẹ́ jẹ́jẹ́ o ní ọ́fíìsì ẹgbẹ́ wọn níbẹ̀ ẹnìkan tó sọ pé ẹjọ́ o ẹ mọ̀ dàkọ ẹ mọ̀ sọ pé mi mọ̀ wíbẹ̀ fún yín o lọ pé ìpàdé yìí wọ́n mọ̀ mọ̀ pé ni torí àwọn igun kọ̀ọ̀kan tó wà nínú ẹgbẹ́ yìí nínú wọ́ọ̀dù wípé káàtì ẹ̀ mọ̀ mọ̀ jẹ́ kí n dín wọn tán lẹ̀ kẹ́nìkẹ́ni kọ́mọ̀sẹ̀ gbóngbòngbò síra wọn mọ́ ni wọ́n bá jókòó wọ́n ní lójijì ni wọ́n gbọ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tàbọn wá sáàrin wọn Lukaku bá ń sáré àsádojú délẹ̀ hmm. yóò ju bí èèyàn méje lọ tó ya bò wọ́n níbẹ̀ wọ́n ní lọ́gán ìbọn ti pa èèyàn méjì hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní wọ́n ti wá a ah, ṣífìlágbájá dà ọ̀nàrẹ́bù kìíní dà wọ́n ní ẹ ti gbé wọn wọ́n ti gbé wọn sá lọ hmm. wọn ò wá tí ì mọ ibi tí wọ́n wà báyìí ṣẹ̀wárí ìpàdé yìí ti ń lọ jẹ́jẹ́n jẹ́jẹ́n kó tó di pé àwọn kànáńkórí àwọn gànnìkọ́ agbébọn tí wọ́n ya wá bá wọn wọ́n ní ẹni tí wọ́n kọ́kọ́ yìnbọn mọ́ ni ẹni tọ́jà alága tẹ́lẹ̀ níbẹ̀ Kevin Ezeoha wọ́n ní àtẹnìkan tó ń tàn wọ́n ní wọ́n dá ọ̀hún mọ́kọ̀ ẹ̀ dáadáa ṣùgbọ́n ọ̀nà Monday Ogbonna okùn adike tó náà tún jẹ́ alága ẹgbẹ́ mi níbẹ̀ àpò pé wọ́n ti gbé wọ́n ti gbé e sá lọ. Hmm. ẹnìkan wà ń bẹ tí ń jìrà kó nínú ẹ̀jẹ̀ lẹ́ta kọ̀sẹ́ni tí ó dúró wò ó àfọpẹ́lọpẹ́ àwọn tó jẹ́ agbófinró nígbà tí wọ́n dé tó di gbogbo ẹ̀ ti yáwó bí ọjọ́ kejì ọjà èyí ń sọ fún wa pé òṣèlú ti gbéra sọ náà nù ní rabaji gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fẹ́yìn ọ̀rà hmm. ìpàdé wọ́ọ̀dù nù hmm. ní gbóná o hmm. tó bá jẹ́ ìpàdé ìjọba ìbílẹ̀ àbí ìpínlẹ̀ ńkọ́ o. ọlọ́run ọ̀dọ̀wọ́ rẹ o ẹ jẹ́ àǹṣó lójú ìwé karùn-ún Vanguard fún tòórọ́ òní o agbo òṣèlú náà lámọ̀ sí wáyé ìpàdé gbogbogbò níbi tí wọ́n ti yan àwọn ọmọ oyè ìfẹ́gbẹ́ APC eléyìí tí wọ́n ti mú jọ fún wọn ní ọ̀dà bẹ́ẹ̀ pé ojú ilé ò rẹ́rìn-ín ni àwọn aláṣẹ APC bá ní káwọn ọlọ́pàá kí wọ́n lọ gbàkóso secretariat APC tí ń bẹ l'Àbújá kí ọ̀fọ́n kankan má bá fèrò náà gbá pẹ̀lú bí gùdùgùdù àti kẹ̀kẹ́ kùkù bí ó ti ṣe ń lọ lọ́tún ló sínú ẹgbẹ́ APC láti jìjàdù àwọn ipò eléyìí tí wọ́n fẹ́ pín láàrin ara wọn nípalẹ̀mọ́ fún ìpàdé gbogbogbò national convention ẹgbẹ́ òun tí ń bọ̀ lọ́nà wọ́n ní ó bẹ́ẹ̀ pé ìlànà kọ́lọ́mọ ó kìlọ̀ fọmọ ẹ̀ ilẹ̀ ẹ̀rọ báyìí òun náà ní lọ lọ́wọ́ ní olú ilé ẹgbẹ́ ọ̀hún gbogbogbò national secretariat wọn ti ń bẹ̀ ní Àbújá ìyẹn secretariat APC wọn ní gbà ọ́ dànà àwọn tọmọ̀ràn wò ní wọn kẹfin pé ah, ọlọ́pàá ṣe àpọ̀pọ̀pọ̀ àpọ̀pa ní secretariat APC báyìí kí ló ṣẹlẹ̀ gangan fàpẹrẹ wọn ní àwọn ọkọ̀ ààbò Hilux vans tí wọ́n máa fi káwọn ọlọ́pàá lọ́ọ̀rẹ́ mójútó ètò ààbò wọn ní í ṣe ni wọ́n kó kẹ̀tíkẹ̀tí yíkáyíká sẹkítẹ́rì àti APC ní Àbújá táwọn ọlọ́pàá tí ojú wọn ò bá àyàn ṣeré tí wọ́n sì jókòó sí sẹkítẹ́rì àti ọ̀hún tí ń bẹ ní Blantyre Street ní Àbújá lọ́hùn-ún ẹnìkan tí ń ṣe sófó fún oníròyìn ló ṣàlàyé pé ọlọ́pàá tẹ́ ẹ rí tí wọ́n pọ̀ pa láti mójútó ètò ààbò kí okùn ààbò kọ́mọ̀jà pàù ní sẹkítẹ́rì àti APC Ni ṣé ẹ pẹ́ yín ọmọ pé wọ́n ti mú ọjọ́ olùtọ̀hún ní sọ bẹ́ẹ̀ fóníròyìn o ẹ pẹ́ ẹ̀ tí ì gbọ́ pé wọ́n ti mújọ́ ti national convention ìpàdé àjọ ńlá gbogbogbò APC tí ó wáyé tí wọ́n sọ pé ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n oṣù kejì February twenty sixth ọdún twenty twenty two yìí ni fún ìdí èyí ó dàbí pé àwọn kan tí ọ̀rọ̀ wọn ò dùn mọ́ nú ni àwọn ń gbọ́ ìtanilólobó wípé kálukú ọ̀fẹ́ ràn san lè san wọn ò fẹ́ kálá wọn ò fẹ́ rúnjú lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí fún ìdí èyí àwọn aláṣẹ yà tètè ní káwọn ọlọ́pàá kí wọ́n lọ rèé mójútó bẹ̀ nbí Vanguard tí mò ń ka iná lọ́jàbọ̀ fún yín ní àná ọjọ́rú Wednesday wípé ìgbìmọ̀ gómìnà Maima Labuni ti wọ́n gbé iṣẹ́ lé lọ́wọ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ fìdí ẹ̀ wọ́n ti mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì twenty twenty two fún ìpàdé gbogbogbò lẹ́yìn tí wọ́n parí ìpàdé pàjáwìrì kan eléyìí tí wọ́n sì tún gbé àtẹ ìdìbò ti convention ọ̀hún convention timetable tí wọ́n tún gbé jáde bí gbogbo nǹkan ó ṣe rí bí gbogbo nǹkan ó ṣe lọ ìròyìn yẹn pọ̀ ọ̀pọ̀ gan o mọ̀kadì ẹ̀ fáǹfààní yín. ẹ jẹ́ ká ń sọ ní ìpínlẹ̀ èkìtì níbi tí nǹkan ti ń rọ́gbàdàgbòdò báyìí o látàrí ta ni wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè tí ó díje fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní Fáyọ̀ṣe ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ó ti wẹra rẹ̀ mọ́ pé ohun ọ̀lọ́wọ́n mẹ́ o pé ẹnìkan ó ti wá já ìpàdé ti wọ́ọ̀dù níbi tí wọ́n ti yan àwọn aṣojú ó ti jágbà kó lọ́wọ́ àwọn tí ń ṣe é gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ó ti sọ pé kì í ṣètò òun o omi tá a dà sára ẹyin kì í mọ́ lára ọ̀ hmm. ó ní àwọn èèyàn tó ń fi ẹ̀sùn kàn pé òun ti wá da ìpàdé wọ́ọ̀dù rú láti yan àwọn aṣojú lọ́jọ́ sáde tó kọjá ó ní kí wọ́n mú ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó wọn mú wá láti sọ bí òun bá yọjú síbẹ̀ píntín bíi ti wù kọ́ mọ̀ wọ́n ní àwọn tó jẹ́ àwọn tí wọ́n jọ ń díje bíi gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Ṣẹ́gun Òní sẹ́nẹ́tọ̀ Bíọ́dún Olújìmí àti àwọn mẹ́rin míì ni wọ́n ń sọ pé Fáyọ̀ṣe ó ti wá da nǹkan rú máwọn lọ́wọ́ nítorí pé ẹnìkan ń bẹ tó ń pọ̀n lẹ́yìn rẹ̀ nínú àwọn táwọn jọ ń díje fáwọsì ẹni tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ tẹlifíṣàn kan nílùú Àbújá ló sọ wípé ṣẹ́ẹ̀rì àwọn èèyàn tí ò dára wọn lójú táwọn náà tí wọ́n ń pera wọn ní somebody tí wọ́n fẹ́ ṣe gómìnà ńbẹ̀ àwọn ni ó àwọn ni wọ́n rò nǹkan tí èsì tòun mọ́ ń lásán ó nígbà tóun ò ní ìbò ó dì òun ò fẹ́ díje fúnpò gómìnà ó ní àmọ́ dájú sáká ọ̀ èmi náà lẹ́nìkan tèmi náà ń pọ̀n lẹ́yìn rẹ̀ ọ̀ ó sì dákọ̀ ọ́ onítọ̀hún ó ní ẹni tóun ń pọ̀n lẹ́yìn rẹ̀ ní ọ̀gbẹ́ni Bísí Kọláwọlé tó sì jẹ́ pé òun náà kójú òṣùwọ̀n láti lè díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ó ní nínú gbogbo wọ́ọ̀dù èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì ń bẹ̀ hàn ó ní méje péré lókù tí wọn ò tí ì yanjú ń bẹ̀ ó ní yòókù wọn ti parí rẹ̀ oníṣẹ́ wa rè ẹni tí ó jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú PDP ìlọ́kan òun ó ní ní June eighteen táwọn ó dìbò ní ìpínlẹ̀ Èkìtì ó ní àti pé gbogbo nǹkan tó bá yẹ káwọn ó ṣe ní pé gbogbo ẹ̀ tínúbà ń bí àwọn ó pè wọ́n o gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ ó ní gbogbo ọkọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n jù sóhun ó ní nǹkan tá à pè láàsìgbò tójú aṣáájú mọ̀ ọ́n rí nù ó lóun sì ti gbà bẹ́ẹ̀ ó ní torí pé kọ̀sẹ́nì kankan tí yọ wà nípò aṣáájú tábùkù ní mọ̀ kàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó ní mo fi sosun mo fi kínra àmì èmi ọ̀dà PDP World Congress ìrú o hmm. ní ìpínlẹ̀ Èkìtì. tọ́ọ̀ adójú ọ̀gbagadè ajá àbálẹ̀ ìròyìn báyìí báyìí báyìí ó yá kò ṣeé dúró wọ ẹjẹ́ àtúnṣó ojú ìwé kẹjọ Vanguard látúndé dúró báyìí o ní ìfẹ̀hónúhàn tẹ́gbẹ́ òṣìṣẹ́ Nàìjíríà ń pe amọ̀ ẹ̀ sílẹ̀ lórí ti sọ́bsidì tí wọ́n pe wọ́n fẹ́ yọ ẹgbẹ́ òṣìṣẹ́ ní àṣírí ọ̀rọ̀ kan tún sọ àwọn lọ pé àwọn gómìnà ìpínlẹ̀ Nàìjíríà wọ́n fẹ́ da ìfẹ̀hónúhàn rú ìròyìn yẹn pé okay now aluta continua victoria asata ìròyìn rẹ̀ ó lẹ́kùnrẹ́rẹ́ ní ìpalẹ̀mọ́ fún ìfẹ̀hónúhàn amílẹ̀ títítítítítítí tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń gbáradì fún pé yóò wáyé lọ́jọ́ àlàmísì ọ̀sẹ̀ tí ń bọ̀ ní yíkáyíká orílẹ̀-èdè nàìjíríà láti tako ìpinnu ìjọba àpapọ̀ tàbí ète ìjọba láti yọ owó ìrànwọ́ orí epo fuel subsidy lórí epo bẹntiró. Hey! wọ́n ní ẹgbẹ́ NLC Nigeria Labour Congress wọ́n ti sọ̀rọ̀ sókè nílùú Èkó lánàá pé àwọn ti kẹ́fín ète burúkú kan látọ̀dọ̀ àwọn gómìnà tí ń tukọ̀ àwọn ìpínlẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà pé wọ́n fẹ́ da yẹ̀pẹ̀ sí gàárì ìfẹ̀hónú hàn protest subsidy remover tí ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ́ gbé bóde lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n ní wọ́n fẹ́ dàrú kọ́mọ́bà wá sí ìmúṣẹ káì káì níròyìn yẹn ń wí níbi tí ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ yányán ní orílẹ̀-èdè yìí Ayuba Wabba tó ti túṣọ lójú eégún ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àṣírí ọ̀rọ̀ tó jáde ọ̀hún níbi ìpàdé pàtàkì pápápá kan tí wọ́n pera wọn jọ láàrin àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n sì ṣe ní Èkó nígbà tí ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ ó ní ẹ̀yin ẹlẹ́gbẹ́ wa tá a jọ wà nínú NLC yìí ǹjẹ́ ẹ̀yin jẹ́ mọ̀ pé àwa ti mọ̀ páwọn tó ń dé ti ọ̀mọ̀ pa àmọ̀ pé wọ́n fẹ́ da protest tá a ṣe ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n fẹ́ dàrú torí pé a sọ pé a fẹ́ gbèjà ọmọ nàìjíríà kí wọ́n bá gbé ẹrù burúkú tí ó kìíní lọ́rùn lákìkánú hmm. tí wọ́n fẹ́ gbé ká lórí sọ́bsidì ní yíyọ nírúfẹ́ àsìkò yìí tí ayé ń ṣamálámálá tí gbogbo nǹkan tí ó ń kọlura wọn ní orílẹ̀-èdè nàìjíríà ní ìjọba mọ̀ láwọn ti fẹ́ yọ subsidy o àwa tiẹ̀ ń pé bọ́ba jèrè ní na play make them stop am àmọ́ tó dàbẹ́ ń pé kinní òun ti fẹ́ mọ́ fi ara jọ òótọ́ la bá ní bọ́bá dọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́jọ́ àlàmísì ká bọ́ síta gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣìṣẹ́ ká jẹ́ kán jẹ́ kán mọ̀ wípé ẹ lè ṣe léyìí tẹ́ ẹ fẹ́ ṣe yìí orí ìyẹn la wà lọ́wọ́ ẹ̀yin ẹlẹgbẹ́ mi la bá gbọ́ pé àwọn gómìnà ìpínlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà làwọn náà ti ń sún sọ sókè wípé gbogbo ń tọ́ba gbà ni àwọn ò fún àwọn da protest ọ̀run ni káì ìròyìn ọ̀hún ọ̀pọ̀ mo ní bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard níbẹ̀ lọ́wà. ọ̀dà láàárọ̀ tí ò ní lára àwọn ìròyìn ètè láǹfààní láti gbọ́ òun náà ní ìròyìn ayọ̀ kan lè tọ́ wa láti ìpínlẹ̀ Èkó níbi tí gómìnà Babájídé Sanwó-Olú tó ti tọkọ̀ létí lọ sí ilẹ̀ Amẹ́ríkà báyìí láti lọ ríra àwọn ọkọ̀ ojú irin tuntun àyànrán méjì lè tí ọmọ fò bí ẹyẹ lójú irin gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní gómìnà Babájídé Sanwó-Olú wọ́n ni wọ́n ti parí ìdúnàádúrà lórí ọkọ̀ rélùwé bíi méjì tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ rèé kó owó lé lórí ní ilẹ̀ òkèèrè mẹ́wọ̀n United States of America wọ́n ní ìjẹta tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n parí ìdúnàádúrà lórí rẹ̀ àgbọ́ pípé kò ní pẹ́ kò ní jìnnà tí yóò fi dé sí ìlú Èkó tó sì jẹ́ pé ojú òpó èyí tí ó wà níbẹ̀ tí sì ń dán yànnàyànnà mẹ́ náà ni yóò sì máa lò ó tó ìdí pé àwọn ibùsọ̀ bíi mọ́kànlá ni yóò máa dé ní ọ̀gán tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ gómìnà babájídé sanwóolu nígbà tí ó máa sọ̀rọ̀ láti ẹnu àwọn èèyàn tí wọ́n jọ kọ́wọ́rin bẹ̀ kọmíṣánná fún ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ èkó dókítà frederick ọ̀làdẹ̀dẹ̀ ńbẹ̀ńbẹ̀ olùdámọ̀ràn fún iṣẹ́ òde arámidé adéyọyè àti ẹni tí í ṣe alága àbí olùdarí fún lamata ìyún Lagos Metropolitan Area Transport Authority ọ̀gbẹ́ni abimbola Akínàjọ ọ̀nà sọ pé ìjọba àpínlẹ̀ Èkó ní inú wọn dùn báyìí wípé ọ̀rọ̀ yìí ó ti wá yọrí sí dáadáa torí àwọn ọkọ̀ ojú ni méjèèjì kò ní pẹ́ dé tí ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yẹ ọ̀sọ́kà wọn ni àwọn ọkọ̀ ojú irin náà pè ní Milwaukee tí ó jẹ́ pé ńgbà tí àwọn débẹ̀ táwọn gangan fojú rí àwọn ọkọ̀ yìí àwọn mọ̀ pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó torí pé bí wọ́n ṣe ṣe àti àwọn ìlànà tí wọ́n fi gbé kalẹ̀ gan èèyàn bẹ́ẹ̀yàn bá wọ ọkọ̀ ojú irin rí yóò mọ̀ ṣẹ́jú síyàn èèyàn gan mọ̀ lọ fẹ́ láti lọ rèé gun ni ọkọ̀ ojú irin méjì tuntun àyànrán ìjọba àpínlẹ̀ èkó ti lọ rèé rà báyìí o. tán ọlọ́run kò jẹ́ kí òun re kọ́ kárí. tó o ti ẹ̀ gun ọkọ̀ ojú irin rí. ẹ mọ̀ gún rí. lójú oorun. irọ́ mọ̀ gún rí gúnrí Ọlọ́run kó tún jẹ́ kó smooth jù báyìí lọ. àmì o. ọkọ̀ ojú orin sì ní level ó ní kàtígórì. bẹ́ẹ̀ni. àwọn ọkọ̀ ojú orin kan wà tó jẹ́ pé bí wọ́n bá rìn láàrin Ìbàdàn sọ́yọ́ ìṣẹ́jú mẹ́wàá péré ni. irú ẹ̀ ni wọ́n lọ rèé ra èmi irú ẹ̀ ni wọ́n lọ rèé ra hùn. a irọ́ ni o. irú ẹ̀ ni wọ́n lọ rèé ra èkó lówó èkó lówó. bẹ́ẹ̀ni speed speed trains. èkó lówó. <laughs> Hmm bọ́jẹ̀tì èkó ń gbà míì amọ̀jú torílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ míì lọ. ó parí. bẹ́ẹ̀ ni bó ṣe wà nìyẹn hmm. èkó lówó ọlọ́run yóò jẹ́ kóhun rí ọ kárí abọ́ládé kó tó di pa lọ sí ojú ọjà ńgbà tí ikọ̀ super eagles tí wọ́n pa ikọ̀ guinea bissau tí wọ́n pa wọ́n lápàálẹ̀ bí ẹran léyà lánàá sórí ọ̀dàn ó rí wípé balógun wọn captain wọn ó ṣubú yakata lọ́ba na gbọ́ọ̀rọ̀ sórí ọ̀dàn wọ́n bẹ̀ pé kó dìde yàn bomi sí lórí pé dìde dìde. òun ò ní lọ́bọ̀ ọ̀bá lọ ibẹ̀ ló sọ sí. orin tó mú bọ̀nù ni pé ọ̀rọ̀ yìí ọmọ lẹ́yìn àjà àti èlé àsonídìí àsonídìí ọmọ pé ní Guinea Bissau ẹ̀yìn ààrẹ ológun ó ṣẹ̀ṣẹ̀ fìbọn jájọba gbà ń bẹ̀ ni. Ah, sórí ń gbà wọn wá ń palẹ̀ mọ́ fún ààrẹ bọ́ọ̀lù AFCON ààrẹ wọn ọwọ́ abu owó tabua ọwọ́ abu sílé wọn lọ́wọ́ ẹgbà ẹ máa fi lọ sí AFCON hmm. àbàtẹ six million dollars ni ààrẹ tó ṣẹ̀ṣẹ̀ fi ìbọn jájọba gbà ń bẹ̀ captain ni ló kó fún ọ pé tán owó mo kọ́ lé lọ́wọ́ yìí o owó bá fi owó yìí jẹ bí wọ́n bá wá bí i dà ẹ má gbé kọ́ọ̀pù mọ́ ń bọ̀ o ntí ààrẹ mandate tó fún ọ ni pé bí wọ́n bá bí i dà ẹ mọ̀ gbé kọ́ọ̀pù AFCON wálé ọdún 1976 lẹ ti ṣe dáadáa kan yìí lẹ ṣe dáadáa kan yìí ẹ ṣe ṣe dáadáa tààrà náà six million dollars rèé options méjì lẹ ní mm-hmm. bóyá kẹ ẹ gbé kọ́ọ̀pù wálé àbí ẹ mọ̀ wulẹ̀ sí ẹ wálé àbí ẹ kówó mi bọ̀ àbí ẹ dáwó padà wọ́n sì ti tọwọ́ bọ̀ owó lójú tọwọ́ kẹ àbí owó ti tán ńgbà wá wá rán wọn padà sílé lánàá wọ́n ní orin ọ̀rọ̀ yìí ọ̀padà lẹ̀ so bí ẹ bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni tí ń kígbe àwọn òkú lẹ́ẹ̀bẹ̀ ni. owó ẹ̀kẹ́ ẹ̀dẹ tí wọ́n gbà ọlọ́run orí ẹ̀kẹ́ ẹ̀dẹ ọlọ́run mọ̀ sí fún wa. ìròyìn ọ̀rẹ́ ẹ̀mú sọ́wọ́ ní mọ̀nbẹ́ká tó lọ sójú ọjà balógun ikọ̀ Guinea-Bissau Jonas Azevedo Mendes àná òde yìí ọjọ́rú Wednesday òun náà ló tún káwọ́ lérí pé òun bá òun òun mọ̀ tó òun bá òun nígbà tí nàìjíríà tó lù wọ́n pẹ̀lú àmì ayò méjì tó sì jẹ́ pé ìdágbére ilé leléyìn o mẹ́rin rántí bẹ́ẹ̀ gbàgbé pé lánàá la kà á nígbà tí balógun ikọ̀ wild dogs ní ilẹ̀ guinea-bissau tí ó lérí léka wípé lúlù làwọn ó super eagles sí o bí bẹ́ẹ̀ kọ́ àwọn ó kú sórí ọ̀dàn ni gbogbo jẹ́ kúkú ni àwọn ó kú bẹ́ẹ̀ ni o tóun tàwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ láti Guinea Bissau táwọn náà sì ní bẹ́ẹ̀ ni ntí balógun àwọn sọ làwọn sọ sẹ́ẹ̀rí Jonas Azevedo Mendes yìí wọ́n ní ìròyìn abẹ́lé wá padà hù gbọ́ wípé mandate ti ààrẹ wọn ológun tí ó ń ṣèjọba fìdí ẹ lọ́wọ́ tó ṣẹ̀ṣẹ̀ fìbọn jájọba gbà ń bẹ̀ ààrẹ wọn lọ́hùn-ún ń tó sọ fún ọ ní wípé tọ̀ lílọlẹ̀ ń yìí o six million dollars láti ná lé yín pé kẹ́ ẹ lè lọ kẹ́ ẹ lè bọ̀ kẹ́ ẹ gbéfe bọ̀ o ẹ wá ní nǹkan méjì láti yàn nú ẹ o bẹ́ẹ̀ bá ti gbéfe wá bẹ́ẹ̀ bá ṣe ń balẹ̀ bàgẹ́ padà sí Guinea Bissau ẹ máa kó six million dollars ẹ dá padà sí kòtò ọba bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ọ̀rà yóò san o làwọn èèyàn wa ní Guinea Bissau náà bá ní tí ọba gbà ní àwọn ò ìròyìn yẹn ní pé ta ni kí wọ́n ro tiwọn fún báyìí nítorí Ọlọ́run bẹ́ẹ̀ bá kà á kéde bá ní ayé rí gbọ̀ngbọ̀ngbọ̀n ní kan ó dàbí pé wọ́n pa ó dàbí pé wọ́n parí ológun kan náà ní ṣé Ghana ni àbí Cameroon ní hmm. AFCON kan náà tá a hmm. lọ bóyá ṣé nineteen ninety kọ́ ni lọ́wọ́ a sọ wọn pé ó yẹ gbá bọ́ọ̀lù dáadáa àmọ́ ńgbà tẹ́ ẹ̀ ti gbá bọ́ọ̀lù dáadáa bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ ẹ̀wọ̀n straight <laughs> mo fẹ́ rántí ṣẹ̀ṣẹ̀ nìkan ninety ni àbí gan. ìjọba ológun nìkan ló lè sọ̀rọ̀ nǹkan báwọn ìjọba tó wá jẹ́ lágbádá gangan míì tí àwọn èèyàn tí àwọn ọmọ tí wọ́n mm-hmm. yanrantí eh. tí wọ́n gbà bọ́ọ̀lù wọ́n fẹ́ kú sórí pápá <laughs> eh. wọ́n ó sì gbé fèbọ̀ ńgbà bá presidential handshake eh. wọ́n bọ̀ ọmọ <laughs> lọ́wọ́ náà ni ẹ wo nǹkan báwọn. lérí ọjọ́ tó pẹ́ hmm. anyway ọlọ́run yọba ọlọ́run mọ̀jẹ̀ àṣìṣe ṣe ẹ jẹ́ àlọ́ sójú ọjà bá a bá padà dé àjà àbálẹ̀ ń tẹ̀sí. àjà àbálẹ̀ àjà àbálẹ̀ Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, egg bowl, and wagoy to mention stand by Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen, so sweet. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight aid o sì lè kàn sí topsources.ng. aṣíwájú ni wá aṣíwájú ni wá àjèjì ọwọ́ kan ògbẹ́rù dórí àgbàjọwọ́ la fi ń sọ̀yà bọ́kọ̀ tẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń lọ gèrègè lábẹ́ ìjọba ọmọ ẹ̀rọ olúwaṣeyẹ mákindé ló yẹ kájọ gbárùkù tí káṣeyọrí bá a lè dé bá nípasẹ̀ bẹ́ẹ̀ ni sísan àwọn owó orí tó yẹ sásùn ìjọba lásìkò tó tọ́ ètò sísan owó orí ilẹ̀ ibi tá a kọ́lé sí tàbí tá a kọ́lé iṣẹ́ ṣíṣe pàtàkì láti lọ ṣe ojúṣe tó tó àti ètò yẹ sásùn ìjọba fún ti ọdún twenty twenty two bẹ́ẹ̀ sì rèé o àǹfààní ńlọ tó ti wà ní kété tí wọ́n bá ti ṣe ojú òpó sílẹ̀ láti máa lọ san owó ìní tààràtà ọgbọ̀n ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bá ti kọ́ fi ìwé lé lọ́wọ́ ẹ̀ owó tó san ẹ lè sanwó wọlé pẹ̀lú ìlànà ti POS ẹ tún lè sanwó wọlé sí àwọn ẹ̀ka tó ń rí sí ètò ìpawọlé lábẹ́ ìjọba tó wà láwọn ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléní ọgbọ̀n tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ èyun OYBIR tax offices gbogbo ẹ tún lè kọjá lọ sí room four Ministry of Land Housing and Urban Development kẹ́ ẹ lọ sanwó yín níbẹ̀ ẹ tún lè sanwó nípasẹ̀ www.lands.oyostate.gov.ng ẹ tún lè sanwó láti àwọn ilé ìfowópamọ́ olóko gbogbo tí ń bẹ láyìíká àti àyídà yín sanwó orí ilẹ̀ ibi tó kọ́lé sí tòun ti ibi tó kọ́lé iṣẹ́ sí o pẹ̀lú pẹ̀lú ìlànà àti ìbámu òfin ìjọba land use charge ọ̀yọ́ ò ní bàjẹ́ o ṣojúṣe ẹ̀ òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. kájẹ́ àsunwọ̀n bàbá ká lè gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú jésù kristi. àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ deeper life káàkiri ayé gbogbo. oníwàásù àgbà ajínrere àgbáyé tó bámúbámú fún agbára ọlọ́run. wf Kúmúyì ni a máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé. Tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀, àìsàn, èṣù àti múnisìn gbogbo ọ̀tá. Ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire agbára Ọlọ́run asábíàrá ló wọlé tọ̀ wá o. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmúyì ìbàdàn ní sájà àràgbà yàmúyàmú yìí kan ní csc e grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá ká lè gbòmìnira ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof fries, fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ kádákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu àyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn ọjọ́ ti pẹ́ tí ṣé ti jẹ́ ohun àmúyangàn láwùjọ kódà ó tún ti gbajúgbajà ju tàtẹ̀yìnwá lọ. àǹfààní rèé fẹ̀yìn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin láti kọ́ṣẹ́ mọṣẹ́ orin kíkọ lóhùn èlò orin fi ọpọlọ ṣàgbékalẹ̀ orin fáwọn òǹkọrin tàbí fi iṣẹ́ orin wá oúnjẹ òòjọ́. ààyè ti ṣí sílẹ̀ báyìí o ní interlink polytechnic tó kalẹ̀ sí ìjẹ̀bújẹ̀ṣà nípínlẹ̀ ọ̀ṣun fún kó wá láti wá kọ́ nípa bá a ti ń pilẹ̀ orin gbogbo ẹ̀kọ́ tó rọ̀ mọ́ orin kíkọ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ni wọ́n á kọ́ yín kódà ẹ ó tún mọ bá a ti ń lo àwọn ohun èlò orin ìgbàlódé bẹ́ẹ̀ ni yàrá tó ti ń pè lórin tí wọ́n á kọ́ yín pé pérépéré ọdún méjì péré lẹ́ ó fi ní ìwé ẹ̀rí Diploma nínú ìmọ̀ ẹ̀rọ orin ìyẹn music technology tó ṣe é lò ní ibikíbi. lóòótọ́ àwọn interlink polytechnic kájú lù láti tún ẹ̀bùn orin yín ṣe dójú àmì. ẹ wá gba fọ́ọ̀mù nínú ọgbà interlink polytechnic main campus ìjẹ̀bújẹ̀ṣà main road ìjẹ̀bújẹ̀ṣà nípínlẹ̀ ọ̀ṣun. ẹ sì lè béèrè àlàyé sí i lórí wẹ́bsáìtì wọn at interlinkpolytechnic.edu.ng tàbí zero eight zero three zero six six zero seven four nine zero nine zero one six one hundred nine six zero ẹ darapọ̀ mọ́ interlink polytechnic lónìí kàlà yín ó lè wá sí ìmúṣẹ. délé pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. nǹkan ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí ẹ̀. tẹ̀gbá fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun service king ní kẹgbẹ́ lọ. bẹ́ẹ̀ni service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mẹ̀kárí mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ̀jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò ojú mi tán mi jẹ àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n apàjùbà kẹgbẹ̀fà òrókòrókò gbọ́wọ́ fújàlẹ kùkùté mo mà rí ọ. yéésà mi ò jẹ àgbẹ̀ aládàá-ńlá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó o ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó jẹ torí àsìkò ọ̀gbìn mi tún ti dé. báyé ṣe ń yí lèmi ń báyé yíjáre. ẹ lọ́nà wo. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa. star three four seven star four six hash crop to cash code ló mẹ́rin oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash ìrọ̀rùn ni wàá ra ajílẹ̀ tí mẹ́rin oko yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójú mọ́ bá àwọ̀ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six hash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlẹ́lẹ́ bíntín èyí ń bẹ̀lẹ̀ ní yẹn ṣó o ti tẹ̀ tán ah, ah, ah, ọ̀rẹ́ ó ti ṣe o pẹ̀lú star three four seven star four six hash ti iléeṣẹ́ crop to cash iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn. ọlọ́run ajá máa jẹ̀bi ràn mí lọ́wọ́. àrẹ̀mú náà ìṣòro májẹ̀mú olóṣooṣù tí ọlọ́run máa ṣe fún pásítọ̀ sí ọláyà. àkòrí ìtòṣù kìíní lọ́jọ́ friday twenty first january. ẹ̀bùn gà ọlọ́run tí òsán tó ṣòro ó ṣe fún. ọ̀sẹ̀ tó fẹ́ ṣe gbogbo ogun tìpilẹ̀ tìpilẹ̀. ohun gbogbo tó dàbí òkè ṣòro tó rápálábà wọ twenty twenty two. ọ̀rọ̀ ọjọ́ kan yìí lè jẹ́ ẹ̀sùn sọ fún ìránṣẹ́. kó máa lé wọn jáde. ire tó ń bẹ nínú ọdún yìí. òun máa fún gbogbo èèyàn. má dàkẹ́ mọ́lẹ́ friday ọ̀sẹ̀ yìí o. ìwọ náà jáde wá gbàdúrà nínú ìṣ ṣọ́ọ̀rù gbáremú lọ́rù friday twenty first january látago mẹ́wàá lẹ́tẹ̀ pm ní ṣàgbára tí máa bẹ̀rẹ̀ sí ṣe nípasẹ̀ ìfàmì òrùyàn ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè àtàwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú pásítọ̀ sí ẹ̀ aláìyá ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ cac gbáremú center tó wà ní leaders junction tribunal malẹ̀ falafel òkè àdó ńbàdàn ọlọ́run tí ò sọ tó ṣòro ṣe fún ebuga ọ̀fẹ́ rọ̀jò ìbùkún sórí gbogbo èèyàn àìsàn má wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pọ̀ oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó road ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera rẹ ṣe pàtàkì. ajá balẹ̀ pẹ́. yes. ọ̀dọ̀ mi lọ́mọ kan. àtọ̀dọ̀ ẹ àtọ̀dọ̀ mi ṣé bí ẹnìkan ti kà á débi ó kà á. gbé gbé gbé mi o. tó hmm, inú ẹ dùn sí inú rẹ ọ̀dọ̀ sí. kò dùn sí torí pé àwọn ìròyìn àwọn ìyá mo fẹ́ kà o. ah ìyá àwọn ìyá o. ẹ sọ pé. àwọn ìyá ah legit ni ẹka. ṣé kàkà ẹka ẹnu kí nǹkan sọ fún ọ pé báyọ̀ ní kéèkàn yìí ah. kẹ̀dọ̀ sẹ́ńpẹ́. irọ́ ẹka ẹka. ẹ̀yin ìyá o Eh? látàrí ti ọdún twenty twenty three wọ́n ní tí wọn bá ti fún àwọn ní ipò igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú kò síbò kankan látọ̀dọ̀ àwọn obìnrin lórílẹ̀‐èdè nàìjíríà àwọn obìnrin wọn ti fọ̀mú tán báyìí o àwọn ìyá sọ pé kí gbogbo ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ obìnrin wọn mọ́ dìbò fún ẹgbẹ́ kẹgbẹ́ òṣèlú tí ó bá fọ obìnrin kalẹ̀ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ láti díje lọ́dún 2023 yìí àwọn obìnrin ni wọ́n sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìkìlọ̀ nínú ìjókòó ìpàdé kan tó lágbára èyí tó ti di ọjọ́ kejì tí wọ́n ti wà mẹ́ báyìí tí wọ́n pè ní National Progressive Women Conference nílùú Àbújá irú èyí tí ò tí ì wáyé rí lórílẹ̀‐èdè Nàìjíríà níbi ìjókòó àkọ́kọ́ wọn ni tóníkàkù tí wọ́n ń gbé tí wọ́n ń jò ó síra wọn wọn lọ yẹ ọ káwọn wá èèyàn nàná kí ni ojúṣe obìnrin nínú bí nǹkan ṣe ń lọ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ìdí àrò náà lẹ́ẹ̀fi wá sí àbí ẹ wà á gbé wa dáta a wà á máa kọrin bàbá o bàbá o bàbá o ó ní ká máa kọrin ká máa jó èyí èsì ojúṣe àwọn obìnrin kankan mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà nítorí pé ẹnikẹ́ni ò lè fi ọwọ́ rọ obìnrin sí ẹ̀gbẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tí wọ́n wà ní ipò àkúmọ̀ bí wọ́n ti ń ṣe tó sì jẹ́ pé bí ọ̀bá sí àtìlẹyìn àwa àyá níbẹ̀ òun tọ̀hún kò ní rí ọwọ́ mú sẹ́ẹ̀rì ẹni tí í ṣe ìyàwó gómìnà ti ìpínlẹ̀ Èkìtì tó tún ṣe alága fún ẹgbẹ́ àwọn ìyàwó gómìnà yíká orílẹ̀-èdè Nàìjíríà Bísí Fáyẹ̀mí òun náà tún sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ ká pa òun pọ̀ kí wọ́n ó rí ìrànláwọ́ obìnrin náà wípé àtògbàǹgbà sùn lọ́yẹ́ ó sì tẹnumọ́ pé ó yẹ ká ró àwọn obìnrin tá a bá mọ̀ yìí pé wọ́n jẹ́ èèkàn tí wọ́n sì gbóúnjẹ fẹ́gbẹ́ ká ró wọn ní agbára ká tì wọ́n síwájú kí wọ́n yàn wọ́n tàbí kí wọ́n fà wọ́n kalẹ̀ láti díje fún ipò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní fún appointment àbí fún election Senator Grace Bent nígbà tó náà tó sọ ó ní ó yẹ ká jókòó ká kọ ìjókòó ìwé àpilẹ̀kọ kan léyìí tí ó lágbára tá a sì jẹ́ kí gbogbo ayé kórè káwọn ìjọba wa náà àti àwọn ọkùnrin tí ń ṣàkóso kí wọ́n rí kà wípé ìdá márùnléníọgbọ̀n thirty five percent èyí tí wọ́n sọ pé kò gbọ́dọ̀ mọ̀mọ́ jẹ́ ẹ̀tọ́ obìnrin nínú gbogbo ntẹ́ ẹ̀ bá ń pín pé kò yẹ pé yẹ kí ó gbọ́dọ̀ tún yẹ yíká orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ní ó tó máa sọ̀rọ̀ tiẹ̀ náà ẹnìkan táàmọ̀ sí olùdarí tí ẹ̀ka kan tó ń rí sí ìdàgbàsókè àwọn obìnrin director general women development center dókítà asabe bashiru ó mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn pé àwọn obìnrin tá a bá mọ̀ yìí pé wọ́n yanrantí wọ́n kàwé wọ́n gbójú wọ́n gbónu táwọ̀ rẹ̀ sì kájú nù tó kájú ìlú ni ká mọ̀ tì síwájú kọ́mọ̀dé pé wọn ò ní hìn iná nu yẹ̀bùyẹ̀bù náà lẹ́gbẹ́ wa ká yẹra wa wò dáadáa ká tó mọ̀ ti èèyàn bọ́ sí ìta débi wípé pọ́nkán tí wọ́n bá ti ná ọmú báyìí níta ń béèrè yìí yọ mọ̀ ju wa yọ mọ̀ ju ṣe náà ni èmi náà fohùn tèmi náà sí o wípé bẹ́ẹ̀ bá ti yan àwa ìyá gẹ́gẹ́ bí vice president nínú ẹgbẹ́ òṣèlú gbogbo tó bá fẹ́ díje lọ́dún 2023 òfúùtù fẹ́ tẹ̀ ẹ wò ó òbu ni o hmm. òbu ni ọ̀bàdé o tó àwọn ìyá ló sọ̀rọ̀. àwọn màmá ti sẹ́ńpẹ́ hmm, wọ́n ti fárígá wọ́n láwọn ò sẹ́ńpẹ́ <laughs> bàbá pin tí ọ̀dọ́gba náà hmm. àwọn màmá yìí àwọn obìnrin àwọn ni iyọ̀ ayé bó o láṣẹ ṣe ṣàkóso náà. ẹ bẹ ẹ tẹ báwo ẹ sọ pé wọn ọbọ ta ní ìsìn wọn ti sọ pé àwọn ọbọ ta. wọn láwọn èyí ṣe ẹrú ilé ìdáná àti ada room. ẹ tàbí kẹ a máa lọ jójó yà <laughs> lẹ́yìn olóṣèlú. máa tẹrù mú ìró sọnù sílẹ̀. <laughs> ọlọ́run ó fún wa ṣe o ká pín kọ́dọ́gba òun náà láyé fi ń gún gẹ́gẹ́ ẹ jẹ́ à lọ sí ọ̀dọ̀ àwọn ológun orílẹ̀-èdè wa o iléeṣẹ́ ológun wọ́n ní àwọn náà ní ìpè kan ti lọ sọ́dọ̀ wọn ìpè yìí wá látọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà senate pé kí àwọn ọmọ ológun ọlọ́rìí dí ojú òpó gbogbo bí àwọn karambà ní agbésùnmọ̀mí tí wọ́n lè gbà sá lọ bí wọ́n bá ti ń fi wọn lápè ilé ìgbìmọ̀ asòfin àgbà senate wọ́n ti rọ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àtàwọn òṣìṣẹ́ aláàbò míì tí wọ́n mójútó ètò ààbò nílẹ̀ wa pé kí wọ́n lọ rèé dí gbogbo ojú òpó pátápátá táwọn karambani agbébọn bandits àtàwọn oníṣẹ́ àṣetáni agbésùmọ̀mí terrorist tí wọ́n lè gbà sá lọ kúrò ní ibi tó yẹ kí wọ́n ti dá sẹ̀ríà fún wọn. wọ́n ní pàápàá jùlọ àwọn apá abìkan ní ìpínlẹ̀ Niger àti láwọn abìkan ní orílẹ̀-èdè Nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin ní kí iléeṣẹ́ ológun ó lọ wá ibi tí ojú òpó tí wọ́n ń gbà ṣiṣẹ́ láabi ní ojoojúmọ́ bákan náà ní Senate wọ́n rọ àjọ tí ń dìde sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì National Emergency Management Agency NEMA pé kí wọ́n pèsè àwọn oúnjẹ àti àtìlẹ́yìn tó yẹ fún àwọn ará abúlé ará àletò àti gbogbo agbègbè bíi ogun ikọ̀ agbésùmọ̀mí ti lé wọn kúrò níbùdó wọn tí wọ́n fi dèrò ta wọ́n dákọ̀ àwọn agbègbè kan bíi Mashegu Katangora àti ìjọba ìbílẹ̀ bọ̀gó tí gbogbo ẹ̀ ń bẹ ní ìpínlẹ̀ Niger àti ní àríwá ẹkùn ìdìbò Niger North Senatorial District tí ń bẹ nípínlẹ̀ ọ̀hún bákan náà ìròyìn òun náà ni ó jẹ́ àbá kan tí ẹni tí í ṣe igbákejì akójànú lé deputy chief whip fún senate senator aliyu sabi abdullahi tẹgbẹ́ apc àríwá niger niger north tó gbé kalẹ̀ tó sì ṣagbátẹrù ẹ̀ wọ́n ní ó tọ́ka sí ìlànà bó ti yẹ ọ́ tọ́ ọ̀dà forty one àti ìlànà ntọ́gbà láàfún ẹlẹ́ẹ̀kọkànlé ní àádọ́ta láti pé kí wọ́n sì ti fi ṣe iṣẹ́ yìí ní ìlànà pàjáwìrì pápápá kó tó di pé nǹkan ò borí fún orílẹ̀-èdè nàìjíríà láti bẹ̀ẹ̀ mọ́ wá síbi ìròyìn míì tí ń bẹ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ ntí mọ̀kàtàn níbi tí aṣojú ilẹ̀ Japan sórílẹ̀-èdè nàìjíríà tó ti ń sọ pé àlàmú àwọn ọmọ nàìjíríà lórílẹ̀‐èdè japan ṣènìyàn ẹni yì ẹni ẹ̀yẹ làwọn ọmọ nàìjíríà ti ń gbé ní japan ó ní wọn kì í sì í sọ̀lẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí ní sọ níwájú ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ tó mójútó àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ti ń gbé ní ìdálẹ̀ ẹni tí ṣe CEO fún Nigerians in Diaspora Commission Abike Dabiri Erewa eléyìí tí ó jókòó ní Àbújá láti gba àlejò ambassador orílẹ̀-èdè Japan ambassador orílẹ̀-èdè Japan ọ̀hún Matsunaga Kazuyoshi yes Matsunaga Kazuyoshi wọ́n ní òun ló yọjú sí Àbíkẹ́ Dábírí láti sọ ipa takuntakun táwọn ọmọ Nàìjíríà ń kó lórílẹ̀‐èdè òun o ti ṣe Japan láti dá sí ọrọ̀ ajé àtàwọn ẹ̀ka yòókù ó ní ẹ wò ó ṣe ká mọ̀ tanra wa bẹ́ẹ̀ bá ra àwọn ọmọ Nàìjíríà ní Japan ó ní wọ́n gara tán o tí ohun gbogbo ń lọ ní serere wẹ̀rẹ̀rẹ̀ fún wọn ó ní wọ́n ń ṣe dáadáa débi pé ẹ̀ka méjì ṣàǹkọ̀ṣàǹkọ̀ ni wọ́n ti ń ṣe àṣeyìtálá kan ń ṣe pojù ní Japan ó ní ẹ̀ka eré ìdárayá sports àti ẹ̀ka okòwò ṣíṣe business ah. ó ní ipò kíní làwọn ọmọ Nàìjíríà ń gbà ń bẹ̀ ambassador Kazuyoshi láti orílẹ̀-èdè Japan tó yọjú sí Àbíkẹ́ Dábírí ló ṣàlàyé pé ìdí àbẹ̀wò òun ni láti wáá dúpẹ́ fún àjọṣepọ̀ tó ń lọ tìrín láàrin Nàìjíríà àti Japan pàápàá àwọn fẹ́ mọ kí ní ń ṣẹlẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Japan tí ń bẹ lẹ́yìn odi káàkiri àgbáyé ó ní àwọn ní àwọn ọmọ Japan lẹ́yìn odi bíi eh, one point four million ọmọ orílẹ̀-èdè Japan tí wọ́n ń bẹ nídàálẹ̀ ara wọn náà sì ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní fàpẹẹrẹ mi, ó ní iléeṣẹ́ orílẹ̀-èdè Japan Japanese companies bíi mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven ní ìṣokòwò ní orílẹ̀-èdè Nàìjíríà tí kò sì sí ogún mi ọ̀tẹ̀ mi ìròyìn yẹn ń pé ẹ káàbọ̀ àti ń retí yín o káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard fún ti ọ̀rọ̀ òní àbọ̀bọ̀ ọmọ fa nǹkan méjì yọ nínú mhm. ìròyìn ambassador Japan yẹn. all right ọ rí pé ńgbà tí wọ́n ń kí ọ̀gá àgbà àjọ tí mójútó àwọn ọmọ nàìjíríà ń dálẹ̀ ó wà ń ṣàlàyé pé ní nàìjíríà o àwọn ní iléeṣẹ́ japan japanese companies bíi mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven ní nàìjíríà wọ́n tún á mọ iye ọmọ orílẹ̀-èdè japan tí ń gbé nídàálẹ̀ wọ́n ní one point four million èmi wà ń béèrè pé ṣé àwa ní ìsinsìnyí a lè mọ iye ọmọ nàìjíríà tí ń gbé ní diaspora population gbogbo ooo sọ ọmọ iye ọmọ Ìbàdàn tí ń gbé lẹ́kọ̀ọ́ ọmọ ọ̀rọ̀ jẹ́. ìjọ jẹ́ ká ròdù iye ọmọ Ìbàdàn mélòó ní gbé lábẹ́kúta tọ́ ọ ti kọ́kọ́ lè yanjú eléyìí. ajá mi ajá mi lórí ẹ̀. all right dékè mi náà fi òṣèlú kan kí n fi kàn án ní àtàrí Orji Uzor Kalu ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Abia ó ti sọ̀rọ̀ ó wípé látàrí ẹni tí ó bọ̀ sí ipò ààrẹ lọ́dún 2023 ó ní ó ti pẹ́ kódà pa ó ti fẹ́ mọ̀ pẹ́ lápẹ́jù láti yan ẹni tí í ṣe ẹ̀yà Ìgbò sí ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí ẹni tí í ṣe ọ̀kan nínú àwọn ọmọ inú lẹ́gbẹ̀mọ asòfin lọ́wọ́lọ́wọ́ báyìí tí ṣe àkójànù níbẹ̀ Orji Uzor Kanu tó sì ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Abia lánàá ló ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ó ní wọ́n ti sọ ọ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní gúúsù ní ààrẹ ń bọ̀ ó ní àmọ́ kí wọ́n jẹ́ kó wá láti ìlà oòrùn gúúsù south east nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ilé ìjọba ní Àbújá ó mú wá sí etígbọ̀ àwọn èèyàn wípé bóun ṣe ń fojú wò ààrẹ wa gangan kò lòdì kí ẹni tí ó bá jẹ́ ààrẹ kó wá láti apá ìhà ọ̀dọ̀ àwọn ó ṣe àlàyé wípé gbogbo àwọn ìpolongo tọba ẹ̀ káwọn ò ṣe olóhùn náà ṣe tán ó ní ó wu òun o láti díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àmọ́ kì í ṣe kankan wo ko tọ́lọ́ ń bá ní kọjá mọ́ọ̀n lọ́wọ́ ni ó lẹ́nikẹ́ni tọ́ba bọ́ síbẹ̀ ó ní kọ́lọ́ọ̀ṣàjẹ́kọ́jẹ́ ẹ̀yà ìgbò tí ó ṣe dáadáa ni ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé afẹ́ jẹ ààrẹ afẹ́ jẹ ààrẹ ó ní bí wọ́n bá rò láròjinlẹ̀ kì í máa ṣe ẹ̀kọ́ àtàkà lásán ní wọ́n ní kí wọ́n wá jẹ yìí ó ní iṣẹ́ takuntakun ń ló béèrè fún ọ ó ní kásìmọ̀ rántí wípé ẹnikẹ́ni tí ó bá jẹ ààrẹ yìí kọ́ mọ́ sá sọ pé agbára lọ́wọ́ tipátipá ìbà lọ́wọ́ túláàsì gbóhùnsáfẹ́ jẹ́ ni ó ní ẹgbẹ́ òṣèlú tó bá fọwọ́ kalẹ̀ ó ní kì í ṣe òṣèlú ní ọ̀sán ó ní láti ro taráàlú mọ́ kó o sì ro dáadáa tí wọn náà wá fẹ́ ṣe látàrí ti convention APC èyí tí ń bọ̀ yìí ò ní òun wò ó pé yóò ṣeé ṣe yóò sì já garaga gẹ́gẹ́ bí òun ṣe ń fi òye gbé àti pé o bọ́lọ̀ ń bá ní kí wọ́n ó ro kan òun ọ̀ òun ọ̀ sọ pé tagbára lọ tipátipá o òun ọ̀ sọ pé tú láti o òun ọ̀ mọ̀mọ̀ ṣe dáadáa o tẹ̀ bá jẹ́ kó o ṣe ààrẹ hmm. lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jì Uzo Kalu lówì. ká tó lọ sí igun ọjà títà lọ́hùn-ún àbọ̀bọ̀ ìròyìn kan tí ọkọ̀ni lóminú ń bẹ lójú ìwé kọkànléní ọgbọ̀n page thirty one Vanguard fún tòórọ̀ yìí àwọn màmá màmá abiyamọ ayé abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wọ́n tú ọ̀já tí wọ́n sì sún aṣọ délàjì ìhòhò tí ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ń fa àwọn gbólóhùn tí ó ní agbára kalẹ̀ lórí àìsí ààbò ní ìpínlẹ̀ Ondo kódà wọ́n fẹ̀hónú hàn ní ìdajì ìhòhò ni. Mm wọ́n ní láti fi ìbínú wọn balẹ̀ láti ti fi àìdùnnú wọn hàn sí ìjọba ní ìpínlẹ̀ Ondo àwọn mọ̀mọ́mọ̀mọ́ tí wọ́n ti di arúgbó kùjẹ́kùjẹ́ àwọn náà ni wọ́n tu aṣọ sílẹ̀ tí wọ́n sì ń rìn kiri ní ojú òpópónà ní agbègbè àkókò ní tí wọ́n sì ń ju àwọn gbólóhùn kan tí ò lè lọ láfẹ́fẹ́ lápá bíi hmm. àwọn gbólóhùn ńláńlá kọ̀ǹsọ̀kọ̀ǹsọ̀ kàngbàkàngbà rabandẹ rabandẹ àgbọ́gbátímú ni wọ́n ń jù sílẹ̀ tí wọ́n sì ń sọ pé káwọn aláṣẹ ó tètè wá nǹkan ṣe sí àìsí ààbò mímọ́ jí èèyàn gbé ní ojoojúmọ́ wọ́n ní ó ti tó gẹ́ enough is enough kódà àwọn ọba aláyé ní agbègbè àkókò ọ̀hún náà ti wá kìlọ̀ fún àwọn ajínigbé ọ̀hún pé ṣé ẹ ti rí i táwọn mọ̀mọ́mọ̀mọ́ wa ti hàn tu sọ lórí ọ̀rọ̀ yìí èyíkéyìí tó bá fẹ́ fi orí gbé jábìn àwọn alálẹ̀ kó tẹ̀síwájú nínú ìjíyàn gbé yìí Lóńdó yìí kan náà ni sẹ́nẹ́tọ̀ kan ti rú àwọn èèyàn bíi ọ̀tàléníọ̀ọ́dúnrún dín mẹ́wàá three fifty àwọn àgbẹ̀ oró wọn lágbára nípa gbígbọ́kadà lé ọlọ́ pé kí wọ́n ṣàmọ̀ fi wá nǹkan ṣe ojú ìwé ìkọkànlé ní ọgbọ̀n Vanguard. ẹ kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní í ṣe ni akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Ògùn wọ́n lóun àtòun àtàwọn òbí rẹ̀ wọ́n ní ní a bá kó àwọn gánnikò àwọn ọmọ ojú náà àwọn kànáńkòrí wọ́n ní wọ́n kó wọn wọ inú iléèwé wọ́n sì lọ́ọ́ rí dá sẹ̀ríà fún olùkọ́ mẹ́ta nítorí kínníkínní àwọn olùkọ́ yìí ṣe kódà wọ́n ní wọ́n ba ọkọ̀ ìkan jẹ́ nínú àwọn olùkọ́ yìí gbogbo ntọ́ ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ máa gbọ́ lórí ọgbẹ́nu tán hmm. tó di ní ọ̀sán. ajá balẹ̀ ìròyìn ìkànnì tó ń kilẹ̀ falafala à ń bọ̀ náà Ajabale, Ajabale. alága ìjọba àbílẹ̀ ìbàdàn north west honourable rahman ọ̀làǹrẹ̀wájú adépọ̀jù àtàwọn ìgbìmọ̀ ètò ìṣàkóso ìṣèjọba rẹ̀ wọ́n ti buwọ́ lù ú pẹ̀lú àtìlẹ́yìn tó lóòrìn wípé kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé kó máa tẹ̀síwájú láti díje fúnpò sáà kejì lórí ètò ìṣàkóso ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ó jáde lásìkò ilé ètè ìjọba àbílẹ̀ ìbàdàn north west àti òkè ìbàdàn north lcda tí wọ́n ń ṣètò àkànṣe àdúrà tuntun àdúrà ọdún tuntun eléyìí tó sì tún dàpọ̀ mọ́ ọjọ́ àmì ẹ̀yẹ ọdún 2022 tá a wà yìí àgbékalẹ̀ látọwọ́ àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ northgate níbẹ̀ ni honourable rahman adépọ̀jù ọ̀làǹrẹ̀wájú ló ti ń ké sí gbogbo èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n dákun kí wọ́n gbárùkù ti onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé kíṣẹ́ rere kó lè bá a tẹ̀síwájú nípínlẹ̀ ọ̀yọ́ fún sáà kejì lẹ́yìn náà ọ̀rẹ́bù Rahman Adépọ̀jù ó dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ níjọba àbílẹ̀ rẹ̀ fún àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún un ó sì ń jẹ́jẹ́ wípé ìgbé ayé ìrọ̀rùn ó sì ń dúró digbí fáwọn èèyàn òun o lábẹ́ ìṣàkóso ìṣèjọba òun síwájú sí Conrad Bọ́lájí Kiro alága ẹgbẹ́ nọ́gẹ̀ ó ṣàpèjúwe ọ̀rẹ́bù Rahman Adépọ̀jù gẹ́gẹ́ bí àfiwé JSM níjọba àbílẹ̀ ọ̀hún ìdí abájọ ni wípé ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ó ṣe pàtàkì lọ́kàn àyà rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ kò yàtọ̀ sí ti onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ bákan náà ló tún ṣàmúlò àsìkò ọ̀hún láti fẹ̀mí ìmoore hàn sí gómìnà nípasẹ̀ gbogbo àti máa ṣe bọ̀ rẹ̀ lórí àwọn òṣìṣẹ́ pẹ̀lú owó oṣù ní sísan tó ń lọ déédéé kódà owó oṣù oṣù kẹtàlá thirteenth month kò gbẹ́yìn wọ́n ń ṣe ládùúrà wípé kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kódà kò fún gómìnà lókun àtagbára ọgbọ́n ìmọ̀ tí ó fi máa tẹ̀ si nípínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú ìlànà ajíṣebí ọ̀yọ́ láàrí àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe dáadáa wọ́n tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ fún ọdún 2021 bákan náà wọ́n fún ọ̀nrẹ́bù rahman adépọ̀jù ọ̀làǹrẹ̀wájú alága ìjọba àbílẹ̀ ìbàdàn north west lámì ẹ̀yẹ ẹni tó ṣe dáadáa jùlọ pẹ̀lú àwọn èèyàn míì náà fọláṣadé odùọlá adarí lẹ́ka ìròyìn àtìkéde sétìgbò aráàlú níjọba àbílẹ̀ ìbàdàn north west ló fàtẹ̀jáde yìí síta ṣe pa ìkúláyé ará ìgbàlódà lóòótọ́ kòkòrò já gbádùn òbí tó gbó ṣùgbọ́n ohun gbogbo lọ́lọ́run mọ̀ sí. òní ogúnjọ́ oṣù kínní ọdún twenty twenty two ni ó pé ọdún mẹ́ta gẹ́rẹ́gẹ́ tí màmá wa fi ayé ètò ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ màmá ògúnkẹ́yẹ̀dé kristiana ọmọ benson awẹ̀yìn wà bí àná lórí lójú wa ọmọ wákàjà yóò gbóni níjẹ̀bú jẹ̀ṣà ìjẹ̀ṣà òsùnrẹ́ onílẹ̀ òbí ọmọ wa ọmọ ẹkùn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò èso wọn ìfọ̀gẹ̀dẹ̀ ṣe nílẹ̀ ìjẹ̀ṣà ẹ̀rànlẹ́ jẹ́ ojoojúmọ́ láàrántí yín adúpẹ́ wípé pé àdúrà yín kò fi wá sílẹ̀ ẹ máa sùn lọ́ọ̀ka àyà olùgbàlà títí dọjọ́ àjíǹde sùn rẹ̀ fọlákẹ́ àti jíbọ́lá ògúnkẹ́yẹ̀dé you fit fly ló ń kéde lórúkọ gbogbo ẹbí. University. Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815-331-8709. Lead City University. Knowledge for self-reliance. Adéyẹmọ presidential wonderland ní Sogoro ọlọ́run ara ó wà ń bẹ̀ o. bí wọ́n bá ń pẹ́ wòlíì dà a sọ̀rọ̀ sẹ́ wá. apostle of wonder prophet samson ọlásùnbọ̀ Adéyẹmọ babanbaba ṣe o ti christ redemption wonderland lẹ́ẹ̀bà ilẹ̀ pàgọ́ dípà Sogoro nítòsí akínyẹlé mọ́níyà ń bàdàn. àsọtẹ́lẹ̀ alágbára ti bàbá rí fọdún twenty twenty two ta wà yìí làkòrí ta fẹ́ pe ogun èrò àgbáyé sí o. ẹ wá pariwo sókè wípé olúwa yí ìpinnu ọ̀tá mi dànù lọ́dún yìí o. ìpinnu ọ̀tá ni kẹ́yìn rájò tọmọdé mọ́. ká ṣiṣẹ́ bí erin kájẹ̀jẹ̀ lírí káwọn nísàlẹ̀ láì friday ọ̀sẹ̀ yìí twenty one january ó máa lágbára aago mẹ́jọ òwúrọ̀ nípàdé àkọ́kọ́ kátúwá kẹlu agbami night of wonders bẹ̀rẹ̀ laago mẹ́wàá alẹ́ pásítọ̀ tí o fawọlé wà ń bẹ̀ pásítọ̀ daniel ọ̀dẹ́rìndé pásítọ̀ ẹ̀fọ́ adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nàtọ́yìnbó pásítọ̀ ọlátúndé jacob pásítọ̀ olúwọlé benedict bẹ̀bẹ̀ ń bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọkọ̀ akínyẹlé láti ọjọ́ ẹ sọ̀kalẹ̀ ní sógunró ẹ ó ti rí pátákó àjúwe wonderland níbẹ̀ tẹlifon zero seven zero three seven four three three eight nine eight olúwa o yí ìpinnu ọ̀tá mi dànù lóṣù tá a wà yí o. prọfẹ̀tà adéyẹmọ residential wonderland ní sọ́gun ro ọlọ́run àrà ó wà ń bẹ̀ o bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank O lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. my dear bá mi gbé náà. a gbé kini wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. a ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ́ tán ni tọkọ tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wà á ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state email wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí o oh nine o oh two nine four four six o oh o seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day ọgbà tí àṣejiná lòdì ìrànjẹ́ làwọn aláṣejókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípìnlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì yóò ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nípínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wà bọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán kọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi mọ rírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde ọjọ́ gbogbo là ń ṣe rántí rẹ̀ ọjọ́ gbogbo là ń ṣe rántí rẹ̀ o. ǹjẹ́ ẹ̀yin wa rántí mọ́ bí ǹjẹ́ yìí ti ẹ̀rọnú kan mọ́ bí? ṣé bí yorùbá bọ̀ wọ́n ní ìgbà tá a bá èèyàn sùn àláàyè. bẹ́ẹ̀ yóò bá rántí mọ́ ẹnìkan rántí lónìí alhaji fatai ìbíkúnlé ló ń ṣèrántí gómìnà àná alhaji lamidi ọ̀nàlápọ̀ adésínà ẹni tá a bí lógúnjọ́ oṣù kínní ọdún nineteen thirty nine tó lo dáwùlà dọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún twenty twelve ṣùgbọ́n sọ̀hún mọ́ gbọ́rùn ṣògo alhaji fatai ìbíkúnlé èèyàn tí kì í sálájẹ ẹ̀wẹ̀yìn fatai ọmọ ìbíkúnlé lọ́rántì rẹ̀ bí ìgbà tó sì wà láyé sàárè òní fún mọ́. ajá balẹ̀ ajá balẹ̀ pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run fún ìgbésí ayé rere